àmọ́ ànábì ti jó wá síwájú tẹ́lẹ̀ yìí pé tá a bá fi ọmọbìnrin fọ́kọ abóbìnrin lọ́fẹ́ ewu. nǹkan mẹ́rin ní kẹwù àkọ́kọ́ ń bẹ. lìjàmọ́ lìá. ó ní ẹ̀ṣọ́ bíútì. wàlímọ̀ lìá. ẹ sì sọ wet. wàlẹ̀ hasabiya. ẹ wá sọ family background. wàlìdí ni a. ẹ wá sọ ẹ̀sìn ngbàtà nàbí wa kàmẹ́rà ẹ̀yìn yìí tán ọ ní ti dín ní àìtẹ́rù bá ti yàn dáa. ó yín pẹ̀lú èyí tó ń pè lẹ́sìn yìí tí ọba sẹ́sìn àti beauty àti wet àti family background gbogbo rẹ̀ wàá pò fún mẹ́tẹ̀ẹ̀ta ni kí wàá lẹ́sìn wọ́n ní àdínù. خلق الدين خلق wọ́n ní tá à ń pè lẹ́sìn ìwà ní ìwà lànàbí ọ̀wá rí ọfọmọ fún wọn ọwọ́ àrò pé wọn ò níwà pé èèyàn rè ni wọn kọ̀ wá rẹ́sìn yín lọ́dọ̀ wọn kò ríwà lọ́dọ̀ wọn ó sì wí dúró wọn nítorí fi fún wọn kó tó ti pọ́rọ́ ẹ̀sìn ṣẹlẹ̀ ọ̀rọ̀ pàgbà nábì dìde lójúṣẹ́ kó tó ṣẹlẹ̀ wọ́n ti dẹbí pọ̀ ìgbà tá ànábì wá jẹ́ tó dìde wọ́n wá takò ànábì wa Muhammad ìmọ̀lẹ̀ tí ń bẹ lára ànábì wọn takò dáadáa tí ń bẹ lára ànábì wọn takò ànábì lẹ ẹsẹ ní ilé bá ń gbọ́mọ mi wọ́n ní ta ló wá fọmọ fún ọwọ́ akọ ọmọ méjèèjì fún sẹ́yìn náà Usman wọ́n wá ní kí lọ ànábì rí lára Usman wọ́n ní wà ní ó rí wà lára Usman ó sì rẹ́sìn lára Usman kí lọ́lọ́run bá débi tọ́lá ntọ́ bá débi tọ́lá lọ́rọ́ peace lẹ́wọ̀n àjọ wá bá mi lọ sí sùràtù tọ́lá kù.

آية مبينة وتلك حدود الله ومن يتعد حدود الله فقد ظلم نفسه لا تدري لعل الله يحدث بعد ذلك أمرا. kí sì tọ́lọ̀ ń ó ní mo pèdè ànábì. yá ayọ́ ànábì yóò ìdá tọ́lá kí tó mọ̀ ní sáà. ó ní tán ọba di pé ẹ wà láàrin ara yín wọ́n ní divorce àdìsí ànábì sọ fún abẹ́ pé àlẹ́ àbùgádùn halal. ìdálàyé àtọ́lá kù. bó bá débẹ̀ tán tó bá dójú ẹ̀ tán yìí ṣẹlẹ̀ àmọ́nu tọ́lọ́ ń kórira tí èéfì ọ̀ṣẹlẹ̀ ni àmọ́ ń torí píìsì ọlọ́run ni mo pèrè ànábì. ìdá dọ̀là kìdùnmọ̀ nìṣà àbádọ́lẹ̀kù hùnàlẹ̀ ìdàtì hìn. tá a bá fẹ́ kọ̀ wọ́n ìsá. tọ̀lá kìdùnmọ̀ nìṣà. ìsá tọ̀lá kìdùnmọ̀ nìṣà yẹn òun ni mo fẹ́ lò ìkápá ká kóbìnrin ó ní mo kọkọ kò sí fóbìnrin ọkùnrin ló ní lọ́lọ́run gbé kápá fún lọ́wọ́ pé o lè kọ̀yàwó rẹ̀ àmọ́ tó bá ti wá lè dójú ẹ̀ tí píìsì ò sí mọ́ torí ẹlòmíì ò lágbọ́yọ̀rọ̀ á ní obìnrin ọkùnrin ní kọ́kọ́ obìnrin sọ pé mo kọ̀ òun ló òun ló kéré jáde lèmi òun ló kọ́ra rẹ̀ à Islam ò pé kọ́ para rẹ̀ sọ́dọ̀ rẹ̀ tẹ́ ẹ bá ti fà Islam tẹ́ ẹ bá ti fà tó ti dójú nira tí wàá lọ bá fi dé tó pé ibi tí ó wàá lọ ndc pc motori ẹ gbé lẹ ní tẹsíkùnú ilé àní mm. kí wo ní àlàáfíà kó wọn lálàáfíà kí wọn báláǹsì kó wọn báláǹsì tó bá ti wá dolóhùn wọn fẹ́ fa ayé tiẹ̀ kó bá ayé tiẹ̀ tó ń ba ayé ẹ̀ jẹ́ ọlọ́ọ̀ni ìdẹ́nìkan fún wàhálà ó lè kọ́ ẹ kọ̀ọ̀kan ní sọ fún ẹ pé mo kọ́ ẹ ní àwa kọ obìnrin ọ̀wà kọkùnrin àlálìsáà ní adájọ́ mákàmà ni ọ̀wà lọ yọ lọlé ẹjọ́ adájọ́ òun ní ọ̀wà bá a kọ́ ìpìtọ̀ ṣé bó ṣe rí bó ṣe rí bó ṣe rí bó ṣe rí nù ókè akọ̀ fún ọ kò ní jẹ́yàwó rẹ mọ́ látòní lọ bẹ̀tì tọ́ǹpìnrin bá òun lò. wọ́n á rí tó pin rẹ̀ lẹ́mìí tí ayé rẹ̀ fẹ́ pa wọ́n fún láti ẹ̀kọ́ kó ní mọ̀kọ́ ẹ̀ fọ́tọ̀lẹ́kùn hídà á sì kọ̀ wọ́n lérí yí pé kó ojú ó ṣe hídà hídà yẹn ni pé oṣù mẹ́ta obìnrin gbọ́dọ̀ lóṣù mẹ́ta nílé ọkùnrin nì lẹ́yìn bọ́ bá sọ pé mo kọ̀ ẹ́ tán ẹ̀mẹ́ta tó bá ti wá délẹ̀ kẹta tó ni mo kọ̀ yóò àjò lóṣù mẹ́ta nílé ọkọ yóò fi ṣe nǹkan aláàdá àti píríọ̀dù àkọ́kọ́ àti píríọ̀dù ẹ̀kejì àti píríọ̀dù kẹta láti pé kọ́mọ̀gbọ́mọ̀ bà fọ́sùn káfírí láàrin oṣù mẹ́ta ni àfírí ó tún bọ́ yóò lóyún àbí kò lóyún kọ́ má jẹ́ póyún tiẹ̀ ni ó gbé lọ fẹ́ lòmíì. وَأَحْصُلِ عِدَّةَ وَاتَّقُوا رَبَّكُمْ. ọlọ́run ní ẹ̀sọ́ ìdá yẹn dáadáa وَاتَّقُوا رَبَّكُمْ kẹ́sì bẹ̀rù ọlọ́run ọba. لَا تُخْرِجُوهُنَّ مِنْ بُيُوتِهِنَّ وَلَا يَخْرُجْنَ إِلَّا أَنْ يَأْتِينَ بِفَاحِشَةٍ مُبَيِّنَةٍ. ọlọ́run lásìkò tí máa ń ṣe ìdá tọ́lá tí máa ń ṣe lọ́wọ́ ẹ gbọ́dọ̀ lé wọn jáde nu lé wọn mínú nu lé wọn pé tó bá fẹ́ yàwó gbọ́dọ̀ fún níbi tí ọmọ gbé ọ nítorí pé o ti kọ̀ yín ṣe ìdà lọ́wọ́ kọ wá lé jáde àbí kọ fara ní bó o ti gbọ́dọ̀ lé jáde bẹ́ẹ̀ lòun náà gbọ́dọ̀ jáde yí pé ń lọ ṣe ìdà mi níbòmíì ni ọ gbọ́dọ̀ ṣe ìdà òun pinnu lé ní àfi tó bá dé pẹ̀lú bàjẹ́ tó fojú hàn. wàtílíkà òdòdó ńlá yìí. àlèmi ọlọ́run ọba lèyí tí mo wí fún yìí. wà á máa yàtà àdá òdòdó ńlá ìfáfẹ́rìsọ àlàmọ́ náà sáré. ọlọ́run ẹni tó bá tayọ àlà èmi ọlọ́run ọba tí mo là àbòsí ló ṣe fún ara rẹ̀ yìí o. látẹ̀jìrì láàárọ̀ ìhùdí tó máa dàgbà. táwọn lè mi jáde lẹ́yìn tí ń ṣe hídà kójú ọkọ̀ wálẹ̀ àbí kójú ìyàwó wálẹ̀ àmọ́ mo fẹ́ ló ń bẹ́ẹ̀ tí píìsì ọba ti fẹ́ rèénì bá ti gbàṣẹ mọ ẹ fọkùnrin tó obìnrin lè kọra rẹ̀ yọkàn lọ sí máa ká mọ̀ ni ẹ nígbà tí máa ń ṣe ọ gbọ́dọ̀ lé jáde lé òun ló jẹ́ pé odidi anabi wa Muhammad ànábì wa fẹ́ kọ̀ bá ànábì ṣe gbé gbèsè pé òun fẹ́ a fún ló bá ń bá èèyàn tó pé quality méjì ń bẹ lára rẹ̀ sọ̀wámà ni olùgbàwẹ̀ ni pé ábìdí lọ fẹ́ kọ̀ yìí ni ẹni tí dìde lóru yan náfìlà. fọlọ́wọ́ ọba ni jìbìrì ọ̀lọ́ tí kò kíyèsí débẹ̀ òun ni pé ẹni tó fẹ́ kọ̀ yìí kò ṣe kọ́ níwàá nígbà tí wàhálà ti ń ṣẹlẹ̀ láàrin wọn nínú húmárù ti ń bàjẹ́ pé ọmọ òun ọmọ òun ànábì ọmọ òun húmárù yóò wá jáde nínú ilé ànábì ọlọ́run ta ni ọ̀fẹ́ lórí ilẹ̀ yìí mọ́. bíi kí àwọn ẹni ọlọ́run ọfọmọ síbi kan náà ni kí wọ́n á wòran kókó ń bẹ́ẹ̀. oore kò lè wọn tí wọn ò lè rí mọ́tálíkì àbọ̀ ọlọ́run èdè wọn ò rí nǹkan mi wọn ò rò pọ̀jọ́ ayé wọn mọ̀ pé àwọn fẹ́ẹ̀lì kọjọ́. umaru ti ń banújẹ́ ipe a ah, ọlọni jìbìrìlù lọba mi mi èèyàn ti quality méjì báyìí wà lára nígbà jìbìrìlù dé tọ́wọ́ bá hafusa ah, ṣe tó بام لا سورة التحريم وإذ أصر النبي إلى بعد أزواجه حديثا فلما نبأت به فلما نبأت به وجاءه الله عليه الرب بعده وارد أم بعده فلما نبات به من أنباك هذا قولنا باني العليم الخبير أنا النبي محمد صلى ẹnu àwọn ìyàwó ó ní àwọn méjì ń bẹnu wa àwọn méjì sì ń jókòó kan náà Zainabu àmọ́ Zainabu kan fámílì ànábì ni àwọn máa ń dẹbi kejì ṣe wọn àmọ́ràn tiwọn ni wọ́n mọ oúnjẹ ṣe òun wá ló jẹ ẹ̀kan tí màá ń ṣe tá ànábì máa ń gbádùn wọn ní ọlọ́bẹ̀ lọ́lọ́kọ àwọn kan ní ọlọ́mọ lọ́lọ́kọ àwọn méjì náà wọn ní ẹ̀ẹ̀kan ń jẹ́ àṣì ni ẹni bá mọ ọkùnrin tọ́jú ìyẹn máa ń fa sábàbí kọkùnrin kó fi ara sọdọ rẹ bí tọkùnrin bá ti máa ń rálá àfíà. ẹni bá níyàwó pípọ̀ tó bá fẹ́ travel wọn níyàwó kan lọ́láìkì kọ́ máa mú travel ọmọ bí òun bá mú ọ lọ ó provoke ẹ̀mí òun tó dé hmm. dandan ni kó fi ọ́ lẹ̀ lé kódà èyí tí ó sì níyàwó pípọ̀ tó kan tó ọ̀pọ̀ ọmọ nǹkan kan lẹ́yìn kọ́ stress ọkọ kọ́ ọmọ wàhálà ọkọ rẹ wọn náà kan nínú àwọn sàhábà níjọ́ rẹ ń ọkọ ó ní fún ọ lásán ọlẹ ọlẹ yìí n sọ fún ọ ó lásán ọlẹ mi ọdọwọ rẹ pẹlú kọ ma jowu jowu ma niwa. fàyínà fàyínà omi fìdá ó tọ́lá. ó tọ́ bá ti jowu jù kọ́kọ́rọ̀ dàí fọ́ọ̀sì ní jẹ́.

dọ́ a. wọ́n ma máa ń jogun étírẹ́dì ni kì í jọkùnrin ọlẹ́kì ẹni. wáyé kìbìlẹ̀ káhálì. ó gbọ́dọ̀ yọ̀bùn máa mẹ́kọ̀ túnra sí ìtumọ̀ fẹ́ ló ń bẹ̀ ní a bá ń bá nù yọ ọmọ farasi sẹ́nàbù yìí wà mú oúnjẹ ṣe ó ní nǹkan kan tí máa ń ṣe fún ànábì tá ànábì máa jẹ tí máa ń ànábì máa ti dẹ̀yìn alásàrì hafusa àti aisha ìyá wa làwọn méjèèjì ọlọmọsà yọ́nú sí wọn àwọn wá papọ̀ pé òkè yẹ ká wá jẹ́wọ́ obìnrin fún ọmọ ẹrú lásán lásán yìí tí ì ṣèràn wa ó sì wá dé wá jẹ gàbálẹ́ wa lérí tá ànábì bá ti dé yàrá rẹ̀ tó bá ti gbẹnu sí ọ lẹ́nu nígbà tó fẹ́ bọ́ sọ̀rọ̀ kan àbọ̀ fẹ́ kì í ṣe gbẹnu kò lẹ́nu lẹ́nu rẹ̀ ń rùn aisa ọsọ fún afusa afusa sọ wọn ti plan yẹ bá ànábì ṣe dọ́dọ̀ hafusa àwọn gbòdè àti ń bọ̀ <coughs> ànábì ní wa òkú kí n kí ló ṣe mí bá ànábì àti yóò tún ọba yìí sọ borí ya rẹ̀ pé ẹkú púpọ̀ ọba lọ yàrá ayisa ń ayisa salamu aleykum ta kí ló dé hmm. ẹ ẹ tẹnu yín ni ètè ah, ànábi wa kò tọ̀ mo ti gbọ́ lọ́dọ̀ ẹnì kíní mo bọ́ lọ́dọ̀ oúnjẹ mo jẹ́ mi tí ti ń bọ̀ yìí kí mo lára mi ànábi akóúnjẹ kóúnjẹ ni sẹ́nẹ́bù ń ṣe fún mi ànábi ọba lọ́dọ̀ sẹ́nẹ́bù mọ́ ha ọlọ́run lọ́rọ̀ ẹ̀mí yé àjọ ayé ànábi yóò ní tó hárí mo máa lọ́ọ́ lọ́ọ́ ó ní kí ló dé ìwà ànáb ìwọ ọ̀rẹ́ mi kí ló dé tó ń ṣe léèwọ̀ fúnra rẹ tí mo ṣe lẹ́tọ̀ọ́ fún ẹ̀tọ́ rẹ ní ṣe nábù kéésàlè rẹ ìyàwó rẹ ni. tẹ́bùtẹ́kì mọ̀rìndọ́tà síwájú dá. torí kò fi ń wáyọ̀ náà àwọn ìyàwó rẹ òun wáyọ̀ náà abúsà táyísà. wallahu ghafurur rahim. ọlọ́run ní pípa tìtọ́ ọ̀pá sẹ́nábù tí ó dùn mí díẹ̀ àmọ́ mo fọ ọba tí ìforíjì ni kan. ọlọ́run ní kò ní lọ lásán o ti búra ní débẹ̀ mọ́ ìtẹ́sẹ̀ bá búra tí ó jẹ tànà fún yín mo ti náà rẹ̀ mọ́ yín. wallahu mawlaakum wa huwa al-alimul ọba lọ́ba yín ọba àwọn onímọ̀ ni ọba tí lèmi ọlọ́run ọba. wọ́n àṣàrò nàbí di sọ̀rọ̀ àfúsá ìta àfúsá tọ̀sẹ̀lẹ̀ tá ànábì fi ń sọ pé wọ́n kà àfúsá ọlọ́run nígbà tá ànábì gbé ọ̀rọ̀ àṣírí lọ bákan náà àwọn ìyàwó ẹ̀. kọ̀lámà náà bá ti bí sí ara ń lọ àwọn ẹlẹ́yìn. ẹ̀kọ́ kan nìyẹn bọ́ ọkọ tọkọ wá rí gbogbo àṣírí rẹ̀ fún ọ ọ tó sọ fún ọsọ fún ọ oníyàlè ni ẹ wá gbọ́ tí baálé wá wí abọ́sọ̀rọ̀ àṣírí fún ọ ọ̀sáré yín tó wọn létí abọ́sọ̀rọ̀ àṣírí fún ọ tún pọ̀ mọ́ ọ̀rọ̀ mi è kàn mọ́ ẹjọ́ bímọ ni kò lè mọ́ ọkọ rẹ fọ́mẹ fún àwọn ọmọ rẹ má rojọ́ fún ọmọ rẹ ẹ̀yin méjèèjì lẹ́jọ́ ń bá ibọ̀ káwọn ò tó dé nígbà wọn ti wá dé ẹ ti ọkọ ti ìyá ti lọ́rẹ̀ nínú àwọn ọmọ tí ọ̀fẹ́ jọ bàbá sùn sílẹ̀ akáyà ọmọ àwọn tó ti yá ọmọ wọ́ọ̀sì ni kò lè tò afusa lo anabi sọ̀rọ̀ fún bíi pọ́ra afusa ọmọ umaru ni bí bàbá rẹ̀ ṣe rí lórí afusa láyà afusa lòótọ́ afusa lẹ́sìn afusa níwà anabi sàkíyèsí ẹ̀ àmọ́ afàṣírí sí lọ́wọ́ òun wá gbàṣírí ọlọ́sọ́fà isa àṣírí òun lọ́wọ́ aṣọ fáyísà lọ́lọ́run wá tó àṣírí fà nábì pọ́rọ̀ àṣírí rí òbò mọ́ o. àrùbọ̀fà bá dòwò wà lọ́dà bá dé bàlá máa ná bá bí kọ́ láti mọ ní àǹbá kàdá. àṣírí yẹn ló gbé lọ ìgbà tá ànábì wá pa àfúsà tí wọ́n ń sọ fún ọ tí mo sọ fún ọ ó ti lọ tó àṣírí yìí. nǹkan láti mọ́ ni àrùn bá ha bá. ẹ̀pàtà nábì wọ́n sì wá bá afusa ọlọ́run lọ́tọ̀ ìdá kan fún afusa ìdá kan yòókù ànábi tọ́jú ẹ̀ ìgbà tá ànábi sọ bí wọ́n afusa bá ń sọ fún ànábi ta ló fún ọ ńlá bárẹ̀ eléyìí ta ló so eléyìí fún ọ. kọ́lá náà bá ní alẹ́ àlí mo lè kọ́ bí. ọlọ́run ọba mi ti fún ẹ nírò òun ló fún mi nírò àlẹ́ àlímù onímọ̀ ni àlẹ́ ọba ti fún ni nírò ni. ǹtẹ̀tún bá ilẹ̀ fàkọ́dí sọ̀tà ti kú lùbù kò mọ́. ọlọ́run ní tẹ bá wá túbá lọ́sọ́dọ̀ ọlọ́run lè tẹ ṣe yìí wá fúnṣà àti àìsà ọba ó ti fọkàn yín mọ́ ń tàṣọ àrọ̀ alẹ́ ìbà iná lọ́wọ́ wálẹ̀ ipe ẹfẹ jẹ gàba lé ànábì lérí ẹ̀yin méjèèjì ó ní tó èmi Ọlọ́run ọba ọ̀rẹ́ ànábì. wà á mọ̀lá wà jìbìrì ló wá sọ̀rọ̀ líhùlí mọ́mí ó ní mọ̀ ń bẹ fún ànábì jìbìrì lù ń bẹ fún ànábì àwọn mùmíní àwọn sọ́ọ̀lù mùmíní ní àwọn ẹni ẹni ẹni mùmíní wọ́n bẹ fún ànábì. wọ́n lè mọ láàrin ká tó máa dà sọ́ọ́ ọlọ́run ní wàlúù màláyé kátó bá dà sáré kasọ̀ yìí rọ bẹ́ẹ̀ tí lè kẹ́ jẹ gàba lé lérí tó àwọn màláyé kọ́ wà jẹ gàba lẹ́yìn náà lérí ìyẹn fi ń jásí pé ìtì afusa wa àwọn àfọwọ́ ni ta afusa ti fa ànábì wọn ọlọ́run ọ̀sọ́ tọ́lá àṣírí ni ọlọ́run náà wàá asiri àṣírí ọ̀hún wípé ìtọ́sẹ̀ nítorí tọ́lọ̀ fún ẹ̀ náà wí ni pé ńgbà tó gbé àtàrà tó gbé lọ bákan náà àwọn ìyàwó ẹ̀ nítorí mú un kọ́lọ́hún ò fìdí àṣírí náà hàn pé nǹkan báyìí ni àṣírí náà ìtí haúsá sẹ́nu ìpè mọ̀sọ̀mọ̀ ọ̀sọ́ fẹ́ lómi lànàbì fi ní òun fẹ́ kọ haúsá lọ́lọ́run fáwọn ní jìbìrì lọ bàǹbà ta lọ́kọ̀ ọkọ̀ èèyàn tọ́já sí pé sọ̀wọ́ àmọ̀ ni ẹni tí ń gbàwẹ̀ kọ̀wọ́ àmọ̀ ni tí ìdìde lóru ti yẹn láti dá àwọn ọmọrú obìnrin lóbìnrin fi sọ̀rọ̀ ó lé jáde ńlé obìnrin míì wẹ́ẹ́ lè má dáa dídá ni. Hmm. ó fi kan máìlèjì ọ̀kan ni o ọba wo tìwà tó lé lọ eríire rẹ ló lé lọ ni gbogbo nǹkan ọkàn ní bọ́ dàrú fún ọ ni pátápátá tí ò sẹ́kù kankan mọ́ tó ọwọ́ wàá fi kan ó fi máìlèjì ọ̀kan ìtafẹ́ ló ń bẹ̀ tí tọ́láàkì fi wà nínú píìsì ní pé ọkùnrin ni wọ́n fún ní àṣẹ kọ obìnrin àmọ́ tó bá di pé kò sí píìsì mọ́ àlàáfíà ọ̀fẹ́ jọba mọ́ ìfọ̀kànbalẹ̀ òsínfòbìnrin mọ́ ayé rẹ̀ ti ń lọ bí tí ó ó lè kọ ọkùnrin òun ọ̀kan ní sọ fọ́kẹ́ pé mo kọ́ ẹ ní yọ wá lọ sí mákàmà adájọ́ náà wàá bá a kọ́ tọ́ba ìtì fẹ́ ọlọ́ọ̀ni lásìkò ní ọ̀gbọ́dọ̀ fara ní ẹ gbọ́dọ̀ lè jáde òun náà gbọ́dọ̀ lè jáde àti tọ́ba débi fa àyíṣà tí ń mú báyìí ọ̀nì tìlíkà òdòdó láyé. wà á máa ń yàtọ̀ àdá òdòdó ńlá ìbákọ̀ọ́dì sọ̀lá náà sáré. ọ̀nì. tọ́lák peace wà ń bẹ̀. ǹjẹ́ mi ká kọrẹ nílẹ̀ àlàáfíà wà ń bẹ̀. bó jẹ́ pé mi ká fẹ́rẹ̀ ẹni àlàáfíà wà ń bẹ̀. bó ti dẹ́ni pé ká fẹ́rẹ̀ ẹni àlàáfíà wà ń bẹ̀. alìsílámù asàlámù alìsílámù asàlámù. àwọn tí bá ti lọ lídìí síbi ikú ọmọbìnrin kan bẹ́ẹ̀. wọn provoke ọkọ provoke ọkàn rẹ̀ ọ̀balẹ̀ ẹbí ọkọ kòtì a máa wá sọ fún bàbẹ́ àwọn àgbàlagbà wa nílọrin wọ́n sì ní wọ́n máa láfara wọ́n máa rọ́jú náà ní wọ́n fọ́rí sáà ìtìjú ní ká amatọ ma òǹbẹ́ àwọn tọ́mọ rẹ bá ti wá pp ẹ e ti rice wọn ò rí wọn lọ yàrá wọn bá ibi tọ́lọ́hún òfin ó lìdí sínú irú nǹkan báwọn lọ́lọ́hún òfin ó lìdí sí kó ronú ronú ronú ronú kó wá parẹ́ tí bá ti ń lọ bẹ̀rùn tí ò sí fọkànbalẹ̀ fún un mọ́ àti sọ́njò níyì fún ọ yí pé nínú solúsàn tí mú píìsì wá bẹ́ẹ̀ environment jẹ́ kan bẹ́ẹ̀ environment tó o bá wà tí ò da tó o rọ́júrọ́jú tó o bẹ lọ́hún sí tí wọn náà yẹrẹ wò yí pé kéde pé wà rẹ ni ọ̀dà tó pé kọ̀ọ̀sán àlọ́ náà ni ọmọ kú òun bẹ́ẹ̀ وإذا بلغنا أجلهن فامسكوا فامسكوهن بمعروف أو فارقوهن بمعروف. تاسكو يدا باكو لليون. فامسكوهن بمعروف أو aw farikuhunna bimarufin. ẹ múra ẹ múra yín lọ padà tọ́lọ̀ ń bá ní nǹkan kù tẹ́ ẹ jọ sí àbí kẹ́ ẹ sì kọ́ra yín lọ́nà tó dáa ní kẹ́ ẹ gbà kọ́ra yín ẹ pàdé tẹ́ pàdé ìfẹ́ pàdé dáadáa pàdé bẹ́ẹ̀ ẹ túká pẹ̀lú dáadáa kọ́ ẹ pé tẹ́ ẹ bá padà ríra ẹ lè wúlò fúnra yín bá dọ̀la. واشهدوا ذوي عدل منكم واقيموا الشهادة لله ذلكم يوعظ به من كان يؤمن بالله واليوم الآخر وما يتق الله يجعل له مخرجا ọlọ́run ìjọ pé njọ́ tẹ́ fẹ̀rẹ̀ ayín ẹ̀ dára yín fi ọlẹ́lẹ́ rì bẹ́ẹ̀ bá kọra yín náà ní dára yín pọ̀ àwọn witness gbọ́dọ̀ wá ń bẹ́ ẹ̀rí gbọ́dọ̀ wá ń bẹ́. dálì kò yún àṣùbì yín. ọlọ́run ní wàá ju eléyìí tí wọ́n ṣe fún yín yìí o. mọ̀nkánná yúmínú bí lẹ̀ ìwàlì yọmílẹ̀ ákìrì. ẹni bá gbọ́ ọba gbọ́ tó sì gbọ́jọ́ kan yìí gbọ́. ọmọ yàtẹ̀kí lọ́ bẹ̀rù mi ọlọ́run náà ẹ̀yin méjèèjì tó bá bẹ̀rù mi màrájà yín lọ́nà àbáyọ ọ̀nà àbáyọ wà bá yóò rọ́nà àbáyọ. ọ̀yẹ̀rì zukú mi ní àìsùn láyé àtàsíkò. ibi tí àwọn kan ní tuntun pèlè àrísìkí fún. wọ́n máa yàtọ̀ àkàlẹ̀ aláàlá ibà wà. Please subscribe to the channel.